ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM Ìgbàjà ẹ gbé bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM PMB 504 Ìgbàjà Kwara State Nigeria kí Ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. ọ̀rọ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní àǹfààní nírú àkókò yìí láti tún bá wa pín ọ̀rọ̀ ọlọ́run kí a fi kẹ́kọ̀ọ́ lórí atẹ́gùn lónìí èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àti àbúrò yín Tèmítọ́pẹ́ Awóníyì ẹni tí ọlọ́run fún ní àǹfààní láti jẹ́ olùpí fún ọ̀rọ̀ ọlọ́run nírú àkókò yìí ẹ jẹ́ kí a ọlọ́run a fi ọpẹ́ àti ìforúkọ yín àyìn lógo nítorí pé dára sí wa dúpẹ́ fún àánú yín tí a rí lójoojúmọ́ dúpẹ́ fún ìfúgbà kankan pa wá tì kíyèsí ọ̀rọ̀ yín ní àkókò yẹn yín tí ẹ jẹ́ olùkọ́ni àgbà jùlọ láti òkè ọ̀run wá àtẹni tí ó sọ àtàwọn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí kọ́ wa láti òkè ọ̀run wá jẹ́ kó wúlò fún gbèsè ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa ni àgbàdúrà àmín à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní ìwé Zakaraya orí kọkànlá ni a wà báyìí orí kọkànlá a ó kọ́ ẹ̀kọ́ láti ẹsẹ̀ keje sí ẹsẹ̀ kẹtàdínní ogún sakaraya orí kọkànlá ẹsẹ̀ keje sí ẹsẹ̀ kẹtàdínní ogún èyí tí ó kà báyìí wípé èmi ó sì bọ́ ẹran àbọ́pa àní ẹ̀yìn òtòṣì nínú ọ̀wọ́ ẹran mo sì mú ọ̀pá méjì sọ́dọ̀ mo sì pè é ní ẹwà mo sì pè èkejì ní àmùrè mo sì bọ́ àwọn ẹran náà olùṣọ́ mẹ́ta ni mo sì ké kúrò ní oṣù kan ọkàn mi sì kórìíra wọn ọkàn wọn pẹ̀lú sì kórìíra mi mo sì wí pé èmi kì yóò bọ yín ẹ̀yin tí ń kú lọ jẹ́ kí ó kú èyí tí ó bá sì ké kúrò jẹ́ kí a ké kúrò kí olúkúlùkù àwọn ìyókù jẹ ẹran ara ẹnìkejì rẹ̀ mo sì mú ọ̀pá mi àní ẹ̀wà mo sì ṣẹ́ sí méjì kémi ba lè dá májẹ̀mú mi tí mo ti bá gbogbo àwọn ènìyàn nìdá ó sì dá ní ọjọ́ náà àwọn òtòṣì nínú ọ̀wọ́ ẹran nì tí ó dúró tì mí mọ̀ pé ọ̀rọ̀ olúwa ni mo sì wí fún wọn pé bí ó bá dára ní ojú yín ẹ fún mi ní owó ìyá mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wọ́n ọgbọ́n ọwọ́ fàdákà fún iye mi olúwa sì wí fún mi pé sọ ọ́ sí amọ̀kòkò iye dáradára náà tí wọ́n yọwọ́ mi sí mo sì mú ọgbọ́n fàdákà náà mo sì sọ wọ́n sí amọ̀kòkò ní ilẹ̀ olúwa mo sì ṣẹ́ ọ̀pá mi kejì àní àmùrè sí méjì kí èmi kí ó lè ya ìbátan tí ó wà láàrin Júdà àti láàrin Israeli olúwa sì wí fún mi pé tún mú ohun èlò olùṣọ́ àgùntàn aṣiwèrè kan sọ́dọ̀ rẹ nítorí kíyèsí èmi ó gbé olùṣọ́ àgùntàn kan dìde ní ilẹ̀ náà tí kì yóò bẹ àwọn tí ó ṣègbé wò tí kì yóò sì wá èyí tí ó yapa tí kì yóò ṣe àwòtán èyí tí ó ṣe tàbí kí ó bọ àwọn tí ó dúró jẹ ṣùgbọ́n òun ó jẹ ẹran èyí tí ó ní ọ̀rá yóò sì fa ìkànnà wọn ya pẹ́rẹpẹ̀rẹ ègbé ni fún olùṣọ́ àgùntàn asán náà tí ó fi ọ̀wọ́ ẹran sílẹ̀ idà yóò wà ní apá rẹ̀ àti ní ojú ọ̀tún rẹ̀ apá rẹ̀ yóò gbẹ pátápátá ojú ọ̀tún rẹ̀ yóò sì ṣókùnkùn biribiri kí olúwa kó kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ à ń kíyèsí iṣẹ́ àwọn olùṣọ́ àgùntàn iṣẹ́ àwọn olùṣọ́ àgùntàn wòlíì Zakaria ṣe àfihàn dáradára àti iṣẹ́ rẹ̀ adarán a máa ní ìfẹ́ àwọn ẹran rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tábà kíyèsí lónìí àwọn Fúlàní ti ń da màálù wọ́n fẹ́ràn àwọn màálù wọn bíkíbí tí oúnjẹ pọ̀ sí tí àwọn koríko tí ó lọ́ra wà ni ó máa wù wọ́n láti dà wọ́n lọ ibi tí omi bá wà ibi tí ilẹ̀ tútù wà a máa wù wọ́n láti dà wọ́n lọ láti lọ ṣe ìtọ́jú wọn àní pé kí wọ́n lè jẹun tí ó dára a tilẹ̀ gbọ́ wípé àwọn fúlàní wọ̀nyí wọn kì í jẹ mọ̀lú nítorí pé wọ́n fẹ́ràn àwọn mọ̀lú yìí àwọn ò lè jẹ bó tilẹ̀ wọ́n lè ta fún àwa mìíràn láti pa láti jẹ ṣùgbọ́n àwọn ò kì í jẹ nítorí pé wọ́n fẹ́ràn wọn bẹ́ẹ̀ náà ni àwọn olùṣọ́ àgùntàn ní ilẹ̀ Ísírẹ́lì nígbà náà wọ́n fẹ́ràn àwọn àgùntàn wọn lọ́pọ̀lọpọ̀ abalajọ tí Dáfídì fi wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi ní ìwé orin Dáfídì Dáfídì náà jẹ́ olùṣọ́ àgùntàn ṣùgbọ́n ó ní Ọlọ́run Jehovah ni olùṣọ́ àgùntàn ti tòun. nítorí náà iṣẹ́ olùṣọ́ àgùntàn ó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ iyebíye ṣùgbọ́n mo fẹ́ pín iṣẹ́ olùṣọ́ àgùntàn sí méjì kí a tó wo kókó ọ̀rọ̀ tí sakaraya ń rí pàápàá jùlọ ìran tí ọlọ́run fi hàn àti ipa tí òun náà kó nínú ìran náà iṣẹ́ olùṣọ́ àgùntàn ó pín sí méjì gbòógì ohun àkọ́kọ́ ni iṣẹ́ ìpèsè àti iṣẹ́ ààbò a ó rí wípé àwọn tí wọ́n ń da àgùntàn àbí tí wọ́n da pápá àgùntàn wọ́n ní láti pèsè fún wọn ní jíjẹ àti ní mímu bí aṣálẹ̀ bá wà àbí tí ọ̀gbẹlẹ̀ bá wà wọ́n iṣẹ́ olùṣọ́ àgùntàn ni pé láti dá àwọn àgùntàn lọ síbi tí omi wà àti níbi tí ilẹ̀ ọlọ́ràá wà fún àwọn àgùntàn láti jẹun iṣẹ́ olùṣọ́ àgùntàn sì tún jẹ́ ààbò a ó rí wípé nígbà tí a bá ń dá àwọn àgùntàn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn bá ń dá àwọn àgùntàn lọ sínú pápá oko tí wọ́n bá rí àwọn ẹranko tí ó lè ṣe wọ́n ní ibi iṣẹ́ olùṣọ́àgùtàn ni láti jà láti dáàbò bo àwọn àgùntàn nítorí náà iṣẹ́ olùṣọ́àgùtàn ó jẹ́ iṣẹ́ tó jẹ́ iyebíye ó jẹ́ iṣẹ́ tó ní agbára ó jẹ́ iṣẹ́ tó ní àkíyèsí iṣẹ́ olùṣọ́àgùtàn kì í ṣe iṣẹ́ tí a lè fi ọwọ́ yẹpẹrẹ mú olúwa fi ìran yìí hàn zakaraya ó fi ọ̀pá ṣe àlàyé ọ̀pá méjì ó pe ọ̀pá kan ní ẹwà ó sì pe ìkejì ní àmùrè kí ni ẹwà àwọn òyìnbó sọ wípé ohun tí a pè ní ẹwà ó wà ní ojú ẹni tí ń wò ó ìyẹn ni wípé ohun tí èmi sọ pé ó rẹwà lójú ẹlòmíràn ó lè má rẹwà ohun tí ẹlòmíràn pè pé ó lẹ́wà lójú tèmi ó lè má lẹ́wà ṣùgbọ́n à ń fi ọ̀rọ̀ ẹwà yìí a fi wé ọ̀kan nínú àwọn ọ̀pá tí Sakaraya mú lọ́wọ́ nínú ìran yìí ọ̀pá kejì sì jẹ́ àmùrè àmùrè jẹ́ aṣọ tí a fi ń di ẹ̀gbẹ́ ní ìwọṣọ àwọn ọmọ Ísírẹ́lì nígbàanì ó jẹ́ aṣọ tí a fi ń di ẹ̀gbẹ́ ó sì jẹ́ aṣọ tó jẹ́ ń mú aṣọ kó dúró lára wa kí atẹ́gùn mọ́ mọ́ gbé kí atẹ́gùn mọ́ mọ́ jẹ́ kó kọ́ igi ní òní a ó kíyèsí àwọn ìjọ mìíràn nínú aṣọ wíwọ̀ wọn wọn máa di àmùrè láti rí i pé aṣọ náà ò fẹ̀ kò tóbi atẹ́gùn mọ́ gbé kiri a máa mú kí ènìyàn dúró kí aṣọ dúró dáadáa kí ènìyàn sì lè ṣe iṣẹ́ tó bá fẹ́ ṣe ní bó ti wù àti bí ó ti yẹ ọ̀pá méjì ni Sakaraya mú lọ́wọ́ nínú ìran yìí ó pè kan ní ẹwà ó sì pè kejì ní àmùrè a kò mọ̀ bóyá adaran ni Sakaraya gan jẹ́ nítòótọ́ tàbí bóyá nínú ìran yìí ó fẹ́ fi ṣe àlàyé àti wípé kí ó lè ní ìtumọ̀ èyí tó péye nínú ọkàn wa ṣe mọ̀ pé nígbà mìíràn tí a bá fẹ́ ṣe ọ̀rọ̀ tí a bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run pé kí a kàn sọ lásán ó lè mọ́ nítumọ̀ tó tàbí kó mọ́ bá yé kó mọ́ yé àwọn ènìyàn tó a máa dé kòríta kan tó ṣe wípé a máa ń fi ara wa sí àwọn àfihàn kan a ó fi ara wa sí àwọn ipò kan láti rí wípé ọ̀rọ̀ náà ó jẹ́ ohun tí ó yé wa tó òun mi rántí àgbà olùṣọ́ àgùntàn kan ní ọjọ́ kan nínú ìjọ kan nígbà tí àkókò tó fún láti wàásù láti gorí pẹ́pẹ́ láti sọ̀rọ̀ ọlọ́run ní sàdédé a kò rí níjókòó mọ́ ṣùgbọ́n nígbà tí ó tó àkókò náà tí ó jáde ìṣe ló gbé aṣọ obìnrin wọ̀ olùṣọ́ àgùntàn tí à ń wí ọkùnrin ni o kì í ṣe obìnrin o ó sì gbé aṣọ obìnrin wọ̀ ó wé gèlè ó sì wọ bùbá ó jáde wá sórí pẹpẹ ó bẹ̀rẹ̀ sí ní wò àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní wò wọn ò mọ ohun tí wọ́n sọ òun náà ò sọ kankan ó wò wọ́n àwọn náà wò ó pé àákí ló ṣẹlẹ̀ kiri àbí olùṣọ́ àgùntàn ọmọ ọtí ni àbí irú kí ló tún ṣẹlẹ̀ yìí àbí ìyàwó rẹ̀ ni àbí àbúrò rẹ̀ tí ń ṣe obìnrin ni àbọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣe ni kò yé ènìyàn mọ́ òun náà wò ó wá dé koríta kan ó ṣàlàyé fún àwọn ènìyàn ó ní èmi mọ̀ pé ìdààmú ti bá ọkàn yín ẹ̀yin wo wípé ṣé àlùfáà yín ni àbẹ́lò mìíràn ìdààmú bá ọkàn yín nítorí pé aṣọ tí mo wọ̀ ó wá ṣàlàyé fún wọn pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ntí ìgbé ayé wa tá à ń gbé ó mú ìdààmú bá ọkàn àwọn ènìyàn tí ó ń wò wá wọn ò mọ̀ bóyá onígbàgbọ́ ni wá àbí asọ̀tẹ̀ Kristi wọn ò mọ̀ bóyá jésù la gbẹ́kẹ̀lé ní àbí èṣù là ń tẹ̀lé nítorí wípé ìgbésí ayé wa arákùnrin yìí ó ní láti gbé àwọn ìṣe kan wọ̀ kí ọ̀rọ̀ àgàbàgebè kó lè yé àwọn ènìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni nínú ìran yìí sakaraya rí bí adaran láti ṣàlàyé ohun tí ọlọ́run fẹ́ àti ìkórìíra ọlọ́run àti ohun tí ó ń du ọlọ́run àti èyí tí ọlọ́run kò fẹ́ Zachariah fi yé wa níhìn wípé ó rí àwọn olùṣọ́ àgùntàn mẹ́ta gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú wípé iṣẹ́ olùṣọ́ àgùntàn ó pín sí méjì gbòógì láti pèsè fún àwọn agbo àti láti dáàbò bo agbo ṣùgbọ́n ní koríta yìí ó fi yé wa wípé àwọn olùṣọ́ àgùntàn mẹ́ta wọ̀nyí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn tó ṣe wípé ó kórìíra ọ̀rọ̀ ọlọ́run wọ́n kórìíra ọ̀nà ọlọ́run wọ́n kórìíra ìpèsè ọlọ́run wọ́n kórìíra ọgbọ́n ọlọ́run bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Sàkáríà sọ wípé òun gan ti kára rẹ̀ ó kórìíra wọn. àwọn olùṣọ́ àgùntàn yìí a ò mọ ibi tí wọ́n ti wá a ò mọ ìpilẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run fi yé wa wípé wọn kì í ṣe olùṣọ́ àgùntàn tòótọ́ wọn kì í ṣe olùṣọ́ àgùntàn tòótọ́ wọ́n fi àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí ó fi hàn wá wọ́n kórìíra ọlọ́run èyí mú kí májẹ̀mú àárín wọn àti Sakaraya kí ó bàjẹ́ ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹwàá mo sì mú ọ̀pá mi àní ẹwà mo sì ṣẹ́ ẹ sí méjì kí èmi bá lè da májẹ̀mú mi tó wà tí mo bá gbogbo àwọn ènìyàn dá èyí jẹ́ ìfi ìrunú hàn ìfi ìrunú hàn ṣe àbọ̀ pé a pe ọ̀pá yìí ní ẹwà ohun tí a bá sì pè ní ẹwà ó jẹ́ ohun tí ó yẹ kí a máa kẹ́ ó jẹ́ ohun tí ó yẹ ká máa bọlá fún ó jẹ́ ohun tí a máa tọ́jú ṣùgbọ́n ní kòríta ẹ̀ a fi ìrúnú hàn a fi ìbínú hàn a ké e sí méjì a sẹ́ sí méjì èyí fi múlẹ̀ wípé májẹ̀mú tí ọlọ́run dá pẹ̀lú àwọn ènìyàn ní àkókò náà ó ti bàjẹ́ nítorí wípé ẹ̀ṣẹ̀ ti wọnú wọn àti wípé wọn kórìíra ọlọ́run nítorí náà a ti ké e sí méjì ó jẹ́ àmì ńlá láti fi ìbínú àti ìrúnú ọlọ́run hàn ìwọ olùgbọ́ mi ọ̀nà wo ló ti ń gbà mú kí ọlọ́run kí ó bínú nítòótọ́ ń gbàdúrà nítòótọ́ òun ké pe ọlọ́run o ò sì rí èsì sí àdúrà ǹjẹ́ o gba àkókò ara rẹ láti kíyèsí bóyá òun rìn ní ìlànà ọlọ́run nítòótọ́ ní ìran a wà lónìí púpọ̀ nínú wa ló mọ fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run púpọ̀ nínú wa ló mọ fẹ́ gbàdúrà kó sì rí èsì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni ò fẹ́ tẹ̀lé ìlànà àti òfin ọlọ́run èyí mú mi rántí ọ̀rọ̀ ọlọ́run kan tí ó jáde nígbà kan tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé púpọ̀ nínú wa ni ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ nínú wa ni kò gbà rí Olúwa tí a bá gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà a ó máa fẹ́ kó gbà wá là kúrò nínú ọ̀fìn a ó fẹ́ kó gbà wá kúrò nínú kó gbà wá kúrò nínú àṣìṣe kó gbà wá kúrò nínú làálàá kó gbà wá kúrò nínú ẹkún kó gbà wá kúrò nínú ìdààmú ayé kó gbà wá pàápàá kúrò lọ́wọ́ ọ̀tá ṣùgbọ́n a kì í gbà á gẹ́gẹ́ bí olúwa nítorí pé a kì í tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ àti àṣẹ rẹ̀ àwọn àṣẹ àti ìgbékalẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́run gbé kalẹ̀ a máa fẹ́ fi í sílẹ̀ a kì í tẹ̀lé a wà máa retí wípé ó yẹ kí àdúrà wa kí ó gbà àbí ohun tá a béèrè lọ́wọ́ ọlọ́run kó mú wá sí ìmúṣẹ ọ̀nà wo ló ń gbà bínú sí ọlọ́run ọ̀nà wo ló ń gbà kórìíra ọlọ́run tí ọlọ́run sì ń bínú sí ọ tí ò fura wo olùgbọ́ mi kíyèsí ọ̀nà rẹ yípadà kúrò lọ́nà búburú dí àmúre rẹ kí o tẹ̀lé ọlọ́run bí ó ti tọ́ àti bí ó ti yẹ akọni yìí pé wọ́n kórìíra ọ̀rọ̀ ọlọ́run torí náà ọlọ́run náà kórìíra wọn ẹ jẹ́ kí a tara ṣàṣà lọ sí àkọsílẹ̀ ìwé matthew orí matthew orí kẹtàlélógún ẹsẹ̀ kẹtàdínlógójì èyí tí ó kà báyìí wípé jerusalemu jerusalemu ìwọ yóò ti pa àwọn wòlíì tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa ìgbà mélòó ni èmi ò fẹ́ ràdòbo àwọn ọmọ rẹ bíi agbẹ́bọ tí ń ràdòbo àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́. jésù jẹ́ olùṣọ́ àgùntàn tí ó ń ké rara tó ní asákó wá jẹ́ kí n jẹ́ olúwa rẹ jẹ́ kí n jẹ́ atọ́nà rẹ di mímú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ni ò fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ni ò fẹ́ a ò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a ò tẹ̀lé ìlànà ọlọ́run à ń fẹ́ ìlànà ènìyàn ju ti ọlọ́run lọ. àṣìṣe àwọn olùṣọ́ àgùntàn òde òní ó jẹ́ ohun tó ṣe gbòógì tí ó ń ba nǹkan jẹ́ tí ó sì ń pa nǹkan run nítorí wípé àwọn olùṣọ́ àgùntàn òde òní wọ́n fẹ́ràn àpò wọn wọ́n fẹ́ràn ara wọn wọ́n fẹ́ràn ara ara wọn ju àgùntàn lọ àgùntàn ìbá máa kú èyí tó bá fẹ́ kú kó kú àgùntàn ìbá máa rùn èyí tó bá fẹ́ rùn kó rùn àgùntàn ìbá máa ṣègbé èyí tó bá fẹ́ ṣègbé kó ṣègbé àní kí àwọn kó ti sanra kí wọ́n ti jẹun kó sì jẹ tí ó dára èyí kò jẹun tí ọlọ́run fẹ́ kò jẹun tí ọlọ́run tí ọlọ́run retí lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn a ti sọ wípé iṣẹ́ méjì ló jẹ́ gbòógì nínú iṣẹ́ olùṣọ́ àgùntàn pípèsè àti bíbi ààbò dáàbòbò ṣùgbọ́n púpọ̀ nínú àwọn olùṣọ́ àgùntàn lónìí ní ó ń rẹ́ àgùntàn jẹ púpọ̀ nínú àwọn olùṣọ́ àgùntàn lónìí ló ń pa àgùntàn jẹ púpọ̀ nínú àwọn olùṣọ́ àgùntàn lónìí ni kò bìkítà bóyá àwọn àgùntàn ní ààbò àbí wọn kò ní ààbò nítorí pé ìmọ̀tara ẹni ni ohun tí ó jà jù lónìí ní ìran tí yìí kí olúwa kó gbà wá lọ́wọ́ ara wa púpọ̀ nínú wa ni ò tiẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run láti fi bọ́ àwọn àgùntàn tó ṣe pé ọ̀rọ̀ ara wa ọ̀rọ̀ ìgbéraga ara wa ọ̀rọ̀ ìtàn ayé ara wa ọ̀rọ̀ dídùn ayé ara wa òun la ń bọ́ àwọn ènìyàn a ò fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn mọ́ inú ọlọ́run kò dùn sí eléyìí nítorí wípé à ń gbé ara wa ga ju ọlọ́run lọ nítorí náà ọlọ́run kórìíra gorú àwọn ìwà wọ̀nyí nígbà tí a bá ń ṣe gbogbo àwọn wọ̀nyí a kórìíra ọlọ́run ni nítorí náà ọlọ́run náà yóò sì kórìíra wa tí ọlọ́run bá sì kórìíra ènìyàn a máa pa ènìyàn tì ìgbẹ̀yìn bẹ́ẹ̀ kì ó sì dára àwọn iṣẹ́ Zakaraya ní àkọsílẹ̀ yìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àwọn wòlíì àti olùṣọ́ àgùntàn èké wòlíì àti olùṣọ́ àgùntàn èké wọ́n pọ̀ ní ìran tí a wà yìí àwọn wòlíì tí wọ́n sọ ohun tí ọlọ́run kò rán wọn nítorí àti jẹ àwọn wòlíì tí wọ́n rí ohun òfin hàn wọ́n nítorí àti là àti lówó owó yìí jẹ́ òrìṣà èyí tí ó bo tó ba yìí kan lónìí owó yìí jẹ́ òrìṣà tí ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn ń bọ lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ní ò bọ́ lóòótọ́ ní ò fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ àwọn ènìyàn mọ́ ọ̀rọ̀ owó la fi bọ́ wọn ìṣe rere ni a fi bọ́ wọn ìgbà ìkẹyìn ó dé tán abalajọ tí jésù kiri fi wí nígbà tí ó lọ gógógógó ọ̀run lọ ó ní ǹjẹ́ èmi yóò hà bá ìgbàgbọ́ láyé mọ́ kíyèsí ara ìwọ olùgbọ́ mi irú oúnjẹ wo ló ń jẹ irú olùṣọ́ wo ló ń tọ̀ lọ irú olùṣọ́ wo nìwọ náà jẹ́ ibo pápá irú pápá wo ló ń jẹ irú pápá wo ló ń lé káàkiri púpọ̀ nínú wa ni òjókòó sílé kó jẹ pápá ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ògidì èyí tí a fún un mọ́ ṣùgbọ́n tó ń jáde lọ tó ń jẹ ìjẹkújẹ tó lọ ń jẹ àwọn àwọn oúnjẹ tó ń pani lára tó ń jẹ àwọn oúnjẹ tó ń ba ara jẹ́ oúnjẹ àwọn oúnjẹ tí ó mú kí ara kí ó rẹ̀wẹ̀sì irú àwọn oúnjẹ náà ló pọ̀ níta lónìí gbogbo wa ń lé kiri àwọn oúnjẹ jí kí mú kéèyàn bìkítà àwọn ọ̀rọ̀ tí ìsọ̀rọ̀ ọlọ́run àwọn ìyìn rere ilẹ̀ ìbò mìíràn tí paul sọ ó ní ẹnikẹ́ni tó bá wàásù ìrere mìíràn yàtọ̀ sí eléwọ́n kó ègbé ni kó jẹ́ fún àwọn ìyìn rere náà lè à ń lé kiri àwọn ìyìn rere mo fẹ́ ra ọkọ̀ àwọn ìyìn rere mo fẹ́ kọ́lé hmm, abalajọ tí ọ̀rọ̀ ọlọ́run fi sọ fún wa pé tó bá ṣe nínú ayé yìí nìkan ni àgbàgbọ́ nínú jésù kristi àjẹ́ òtòṣì jùlọ nítorí náà ìwọ olùṣọ́ àgùntàn tó ń jẹ pápá tó ń jẹ pápá ọlọ́run nítorí àti là tó ń jẹ pápá ọlọ́run nítorí àti lówó lọ́wọ́ tó ń jẹ pápá àwọn ènìyàn ọlọ́run nítorí ìmọ̀tara ẹni nìkan bíbélì ní kí n sọ fún ọ pé ó jẹ́ òtòṣì jùlọ láyé yìí àti lọ́run níwájú ọlọ́run ó jẹ́ òtòṣì jùlọ ìwọ náà kọ́ ìwọ olùgbọ́ mi ìwọ kì í ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n àwọn olùṣọ́ àgùntàn tó ń wá kiri nítorí pé ohun tí etí rẹ̀ fẹ́ gbọ́ òun tí òun wá kiri àwọn ibi pápá tó ń sá lọ èyí tí à ń fọ níjẹkújẹjẹ nítorí ọrọ̀ ayé yìí nítorí àtìlà nítorí àti lówó lọ́wọ́ wọn ní kí sọ fọ wípé ó jẹ́ òtòṣì jùlọ láyé yìí àti lọ́run ṣùgbọ́n ìpèsè wà fún ọ tí o bá lè ronú pìwàdà àwọn wòlíì àti olùṣọ́ àgùntàn èké ló gbà yìí kan lónìí àwọn àgùntàn ìsírẹ́lì kọ̀ láti gba olùṣọ́ àgùntàn tòótọ́ ṣùgbọ́n tí wọ́n gba olùṣọ́ àgùntàn èké tó mú wọn sin òrìṣà ní àkókò yìí wọ́n fi olùṣọ́ àgùntàn tó tọ́ sílẹ̀ wọ́n sátọ̀ olùṣọ́ àgùntàn èké tó mú wọn bọ òrìṣà lọ àti ilẹ̀ kọ́ wípé wọ́n pa gẹ́gẹ́ bíbi tí a kà ní ìwé Matthew orí kẹtàléní ogún wọ́n sọ fún wa pé wọ́n pa àwọn wòlíì òtòótọ́ wọ́n pa wọ́n nítorí pé ohun tí wọ́n sọ kìí ṣe ohun tí ó dùn nítorí pé ohun tí wọ́n sọ kìí ṣe ohun tí wọ́n fẹ́ gbọ́ ohun tí etí wọn fẹ́ gbọ́ òun ni pé wàá ṣe rere ohun tí etí wọn fẹ́ gbọ́ òun ni pé wàá ṣẹ́gun ọ̀tá ohun tí wọ́n fẹ́ gbọ́ ni pé wàá lọ́lá wàá ní ọrọ̀ ṣùgbọ́n ọlọ́run kọ sí wọn wípé ẹ kíyèsí ọ̀nà yín ẹ fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ tọ̀ ọlọ́run lọ ọlọ́run ni ọba tí ó ní agbára ọlọ́run ni ọba tí ó kórìíra ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ilé ìjẹun tí wọn ò fẹ́ gbọ́ nítorí náà wọ́n pa àwọn wòlíì wọ̀nyí wọ́n pa àwọn olùṣọ́ wọ̀nyí abalajọ tí àwọn olùṣọ́ àgùntàn míì ṣe dìde nítorí ọrọ̀ ayé nítorí ìbẹ̀rù àwọn ènìyàn àti pé ohun tí àwọn ènìyàn fẹ́ gbọ́ òní wọ́n sọ fún wọn. mo fi rọ̀ wá lónìí mo rọ̀ wá lónìí pé kí a kíyèsí àwọn olùṣọ́ àgùntàn tí à ń tọ̀ lọ àwọn olùṣọ́ àgùntàn ẹ kíyèsí ọ̀rọ̀ tí ẹ ń mú tí ẹ ń fi síta ìjẹ́ ọ̀rọ̀ nu bíbélì nìjẹ́ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìjẹ́ ó jẹ́ ohun tí ọlọ́run rán yín púpọ̀ nínú wa ló ti gbàgbé ohun tí ọlọ́run rán wa à ń jẹ iṣẹ́ ara wa ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa nínú ìran tí a fi hàn Sakaraya pé ọlọ́run kórìíra wa gbà wa tí a bá ti ń jíṣẹ́ ara wa tá ò jíṣẹ́ ọlọ́run ọlọ́run kórìíra wa kí ìkórìíra ọlọ́run kó má bàa pa wá run ẹ jẹ́ a tètè ọlọ́run lọ nísà yìí mo gbọ́n pé síbẹ̀ àánú ọlọ́run ó sì wà kì yóò sì kì yóò sì tán nígbà tí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a fi ọ̀rọ̀ búburú wa sílẹ̀ tí a tọ̀ ọlọ́run lọ mo mọ̀ pé nínú ìfẹ́ ńláńlá rẹ̀ yóò gbà awó níyì ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run alágbára dúpẹ́ fọ́rọ̀ yín tí ó ti jáde ọ̀rọ̀ ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́gun olúwa gbọ́pẹ́ gba yín wá mo fi àkókò ìgbàdúrà fún gbogbo ọkàn èyí tí ó ń jọ̀wọ́ ọ̀nà rẹ̀ fún yín láti tún ọ̀nà rẹ̀ ṣe àti láti tún gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà lákọ̀tun mo gbàdúrà ní orúkọ jésù bàbá gbàdúrà wọn ṣàánú fún gbogbo alápapọ̀ kí ògo lè jẹ́ tiyín ìbùkún kó jẹ́ tiwa ní orúkọ jésù kristu olúwa ni a ah. Minha hum. Siapa lena kalah Thank you. nígbà ó bèrè ẹ̀mí rẹ̀. Ìyá títa ní nǹkan wọ̀nyí yóò bí Jésù bá ti bùkún fún yín, ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio ìgbàjà at yahoo dot com elwastudio ìgbàjà at yahoo dot com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin ọ̀kan àrún ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tún dà kí jésù kristi ṣe aláàbò lórí wa àmín.